أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نعمد ونستعين ونستغفر إليه من سرور أنفسنا وبسيئات أعمالنا والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحبه وسلم آمين أما بعد lẹ́yìn ìgbà tí a kí ọlọ́run ta kí àdínà Muhammad tí mo sì tún kí gbogbo ẹ̀yin ará lé ìpè ẹ̀kú àmójúbà wa ètò yín ètò wa ní portal ìṣọ̀kan àtúntì dérí ètò lé ní ògo ìlú eighty nine point three fm tẹ́tí mọ́ náà ni a ti tún dé bìbà láàárọ̀ yìí pẹ̀lú àwọn ètò yìí tẹ́tí mọ́ yìí lọ́lọ́kan ọ̀jọ̀kan lábala lábala tí a mọ tí àjọ mọ́ ń gbéyẹ̀wò a tún ti dé láàárọ̀ yìí ẹ wá nǹkan fìdílé ká gbádùn ara wa ní orúkọ ẹni tó pè mí gorí ètò àti ní orúkọ ọ̀gá wa àgbà pátá níkànnì yìí bàbá ẹlẹ́ṣin ọmọ ọmọ chief imam wa tilẹ̀ òkòòrùn mo kí yín akúròǹgbẹ ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ ní ọ̀yọ́dẹ̀ lágbàrọ̀lá a ti kú ìpalẹ̀mọ́ ọdún ọdún tí ń wọlé bọ̀ náà ọlọ́run bá mi yóò jẹ́ kó bá a láyọ̀ àti àlàáfíà àti ní orúkọ àwọn ọ̀gá wa pátá níkànnì yìí bẹ̀rẹ̀ láti rí ọ̀gá wa tàbí kí náà débi tó dé akínyìn ọlọ́run bá mi yóò jẹ́ kí 二为一。 kò kárẹ́hìn oṣù lágbára ọlọ́run ọba mi yóò jẹ́ kárẹ́hìn oṣù lágbára ọlọ́run ọba ẹ inṣàlá ẹ̀mí sanna jama rẹ̀ fúnbẹ̀ butu fúta náà tó wọn wígọ̀ ìmbàlẹ̀jà mísùkà mọ́dọ̀ mi gbin ọmọ ọ̀nà kádẹ́m fáhánà mi yóò ti kẹ́ kọ́ dó harakaji mẹ́rin pótal kó anúlò wọn náà inṣàlá hana harakaji mẹ́rin làbí jìtá ti kọ́dún wóòdì kọ́ tó kàtà ẹ̀dùn holontira jama rẹ̀ fúnbẹ̀ dáàrí kọjọ́ ọ̀rọ̀ dùn inṣàlá kádẹ́ ìmbìtọ́nira sanne hanna suba kádẹ́ náà mi sanna lẹ́yìn butu wígọ̀ ìmbàlẹ̀jà ẹni ẹ̀dùn ká alàlámì la insha allah e min gara taw e eh, acce ɗum nana jimi seɗɗa an paɗa bona e jakadda to mina Adukwe gẹ́gẹ́ bí ẹ̀yin náà ṣe fi mọ̀ tí abala tí àkọ́kọ́ tá a ní náà ni ìkíni ìkíni eh, ní láwùjọ àárín ara wa tí a máa fi kíra wa bẹ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe fi mọ̀ bákan náà níjẹ̀jọ káàdì náà tún ti wà ńlẹ̀ báyìí o ẹ tún fi káàdì ṣèbàjẹ́ ẹ̀yin tí mtn ẹ máa gbáradì ẹ̀yin tí glo náà ẹ tẹ̀ ó wà ń náà ẹ máa gbáradì ní orúkọ bàbá wa dáadáa náà ni Alhaji Yekini ọlọ́run bá mi yóò jẹ́ kárí bàbá pẹ́ ẹ̀mí yóò sì gùn ọlọ́run bá mi kò ní fi ládàá yìí dùn yín lágbára ọlọ́run ọba káàdì tó wà lọ́wọ́ mi bíbáyìí ó wá láti ọ̀dọ̀ adé adésínà ti ìlú ìláwó ìláwọ́ wọ́n ní àwọn kí bàbá àwọn àti ìyá àwọn mrs and mrs adérẹ̀mú badirudeen wípé a kú òǹgbẹ o a sì kú ìmúrọdún ẹ̀mí wa ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ ààwẹ̀ òun náà ni ó yọrí ẹ̀ lágbára ọlọ́run wa bákan náà wọ́n tún ní kí n bá wọn kí wọ́n ní kí n bá wọn kí abdulazeez faronbi faronbi ọba abdulazeez faronbi oyewọlé alao ti ìlú ìláwó wọ́n ní kí n kí yín wọ́n ní kí n kí yín wípé ìgbà ọdún ọdún kan ni bákan náà wọ́n sì tún ní kí n bá wọn kí gbogbo ọmọ ẹgbẹ́ love and peace wípé a kú a kú ọdún a kú ọdún àwẹ̀ yìí ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ náà ni ó lágbára ọlọ́run ọba bákan náà tún ní kí n bá wọn kí alága àwọn mrs ibrahim hakeem àti alága alága àwọn ibrahim hakeem kuma kuti àti ọmọlúàbí ẹ̀ bákan náà tún ní kí n bá wọn kí alubarika ades àti ìyábọ̀ àti àti system ẹ̀rù ń sọpẹ́ àti tgold àti ẹ̀lúkú àti ojúlówó ọmọ baba àti baba muiz àti baba wa baba wajud bákan náà tún ní kí n bá wọn kí afis ẹ̀ẹ́n eh, bákan náà tún ní kí n bá wọn kí ọmọ aláàjì àti kí mutos àti ìyá àbejì àti ìyábọ̀ bákan náà tún ní kí n bá wọn kí ìyá abbas ẹ̀lúkú lágbára ọlọ́run ọba ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ ààwẹ̀ yìí òun náà ní ó yọrí ẹ̀ lágbára ọlọ́run ọba wọ́n tún kí n bá wọn kí pé a kú palẹ̀mọ́ ọdún ẹ̀mí wa ẹ̀mí wa lágbára Ọlọ́run Ọba á ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé àti ní àlàáfíà. Tí ẹ bá ń gbọ́ káàdì láti ọ̀dọ̀ Adé Adéṣínà ti ìlú Ìláwó, àwọn ni wọ́n ní kí n kí yín wípé lágbára Ọlọ́run Ọba á sọdún ayọ̀ lágbára Ọlọ́run Ọba. Bákan náà, káàdì tó wà lọ́wọ́ mi níbí báyìí láti ọ̀dọ̀ àáfàá sídìí ọba amóró ìwó wọn ní kí n bá wọn kí his majesty ọba olúwo of ìwó bákan náà tún ní kí n bá wọn kí his majesty ọba ọlọ́kẹ́ of ọba moroland wọ́n ní kí n kí yín wípé ọlọ́run ọba mi yóò jẹ́ kí a sọdún ayọ̀ lágbára ọlọ́run ọba ẹ jẹ́ ká dá tọ́mìnà à ń bọ̀ wá ná. àbí à inshallah o káàdì tó tún wà lọ́wọ́ mi báyìí káàdì táwa rẹ̀ jù wọn wáàdì dàgàtọ̀ malam sidi ọba moro iwo bẹ̀bí mi sanana bẹ alhaji adam seriki fulani ìkónifin fahana bẹ mi sanana bẹ alhaji saidu olórí ọ̀dọ́ ìkónifin bẹ̀bí mi sanau láti ìrọmọ ọ̀dọ́ samari bẹ̀bí sanau fahana bẹ mi sanana bẹ seriki seriki fulani tóyìn ayedire ɓeɓi misannaw fa ha naɓe misannaɓe alhaji usman serki ifioɗon ɓeɓi misannaw allah lamiɗo wallam fa ha naɓe misannanaɓe chief imam latiɗo mawɗo imamu ile oggo latiɗo mawɗo on ɓeɓi misannaw latiɗo mawɗo tawaɗo olawoluwa e ile oggo ɓeɓi misannaw allah lamiɗo wallam ene yesume allah lamiɗo bo ene yombo esiri julle ala lamiro accane tawa en jam barke la fa ha nabin sanana be mala mala musa imamu o bamoruɓe bi mi sanno allah wallange allah ya laamiɗo yara fufulle yeeso e barke innala enen bo esiri julle ala lamiro acca ne tawa en jam barke la fa ha nem allaji amadou joro tun bi leydi resakoɓe bi misannana ɓe serki fulani dendi e o sogboɓe misannan fa hannaɓe misannana ɓe serki o goo e allaji batude fa hannaɓe misannana ɓe allaji o kala wa joro joro latiɗo mo e jiggoɓe mi sanna o allah laamiɗo jabana in sumemeni barka inna la fa nabe sanana be alaji isa joro lokiti kitira sadu fa ha nabe sanana be alaji sulaiman joro lodo e jamari be butu da lady ira sapa be bi misana ene e donka ene yombo e siri julle ala la amir acha ne tawa in jam barka na be misana be jamari be da lady ira sapa butu e jamari be da lady ogboma so alaji isa joro lokiti ira sadu be misana be bi misana jamari butu ene e siri julle ala la amir acha ne tawa in jam barka inna la fa ha nabe ma misana ni alla jamar juro tumbi lady resa kwa alla wallang alla mido yara in yeso ibarka inna alla inshallah fa hanen batunde tumbi abin sanana be jamar be butu da lady iresa kwa mimma misaniu Allah lamido wallang alla mido yara in yeso ibarka inna alla jaman jamnat be mo lady iresa kwa batunde tumbi emi sanau alla wallang inshallah emen garataw ace dunana jimi seda an kwada bawana eja kafonila Thank you. alihamudulilayi um nísìnyí báyìí a máa lọ sí abala tó kọ sí kàn ṣùgbọ́n kí a tó máa lọ ẹ jẹ́ ká ẹ jẹ́ ká jíṣẹ́ tí bàbá wa dáadáa ní tí wọ́n rán wa àwọn káàdì tí káàdì ẹ jẹ́ ká kọ́kọ́ pé mtn ẹ̀yin tẹ́ ní mtn